بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستحديه ونسترشده ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا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 ويكفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد فإن أصدق الكلام كلام الله وخير الهدى هدى محمد وشر الأمور مهدثاتها فإن كل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله من النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده سبحانه وتعالى ونثني عليه كما ينبغي لعظمته وجلاله ونشكره على أتم نعمه علينا حيث جعلنا من هذه الأمة أمة محمد صلى الله عليه وسلم أمة لطف أمة رحمة أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر أمة تحقق فيها قوله سبحانه وتعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله والذين يقومون بهذا الدين الحنيف الحق وهم المسلمون الذين يسلمون وجوههم لله سبحانه وتعالى ويطيعون الله سبحانه وتعالى فيما أمرهم به على لسان رسوله صلى الله عليه وسلم إخوة الإيمان ينبغي لنا أن نتمسك بسنته صلوات الله وسلامه عليه وأن نعرف حق المعرفة بأن الله سبحانه وتعالى خلقنا فهو يرزقنا ولم يتركنا عبثا بل أرسل إلينا أفضل الرسل صلوات الله وسلامه عليه وأعطاه أحسن الكتب السماوية وهو القرآن العظيم ولقد قال جل من قائل وهو أصدق القائلين إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا إن الله سبحانه وتعالى أمرنا وأرشدنا أن الله سبحانه وتعالى أرسل إلينا محمدا صلى الله عليه وسلم وأعطاء الكتاب وهو القرآن الكريم الذي يفصل الحق من الباطل الذي يفرق الحق من الباطل القرآن العظيم الذي يقوم جميع الأمور البشرية جميع الأمور البشرية ما من أمر من الأمور البشرية إلا والقرآن يقومه إن هذا القرآن يهدي للتي هي أقوم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا إن الله سبحانه وتعالى بين لنا الشرائع على لسان رسولنا صلوات الله وسلامه عليه وجعلنا نعرف بأن من اتبع سنته صلوات الله وسلامه عليه لن يذل ولا يشقى قبل المغادرة إلى الرفيق الأعلى لرسول الله صلى الله عليه وسلم قال تركت فيكم شيئين لن تدلوا بعد ما إن تمسكتم بهما كتاب الله وسنتي صلوات الله وسلامه عليه فقال في رواية عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي عضوا عليها بالنواجذ ليس هناك من أمر ينبغي لأي مسلم الذي يريد أن يقوم بأي عمل من الأعمال الدينية إلا وهو يتبع رسول الله صلى الله عليه وسلم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله إخوة الإيمان نحن الآن في الأربعة عشر من شعبان ونحن الآن ننتظر ذلك الشهر المبارك وهو شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الآن كنا نستعد كل الاستعداد لاستقبال ذلك الشهر المبارك وهو شهر رمضان الذي أنزل فيه القرآن شهر رحمة شهر لطف شهر يعني تفتح أبواب الجنان كل تفتح أبواب الجنان كلها وتغلق أبواب النيران كلها الأعمال في هذا الشهر الذي كنا ننتظره أضعافا مضاعفة إذا تصدق إنسان في شهر رمضان يكون أجره أضعافا مضاعفا إذا صلى الإنسان إذا تنفل إنسان في شهر رمضان يكون أجره أضعافا مضاعفا إذا تلا إنسان القرآن في في ذلك الشهر المبارك يكون أجره أضعافا مضاعفا ينبغي للمسلم أن يفرح وأن يشكر الله سبحانه وتعالى وأن يثني عليه وأن يعرف بأنه على خير لأن الله سبحانه وتعالى قال قل بفضل الله وبرحمته فليفرحوا هو خير مما يجمعون يعني الذين يجمعون المال الذين يجمعون الأموال الذين يكنزون الذهب الذين يبنون المباني الفاخرة الذين يجرون وراء الزخارف الدنيا الزخارف الدنيوية ليسوا على الخير الذي هو على الخير هو الذي يدين دينه لله سبحانه وتعالى من عمل من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد نسأله سبحانه وتعالى أن يبارك فينا وأن يجعلنا مما يستمعون القول فيتبعون أحسنه ونشكر الله ثم نشكر القائم بهذا العمل الذي كنتم تشاهدونه ألا وهو تجديد هذا القصر هذا قصر من القصور الإلهية والذي قام بتجديد هذا القصر الذي قام بتجديد هذا المركز آه، الإسلامي لمدينة العلم للحركات الإسلامية الذي قام بتجديد مثل هذا المكان ينبغي لنا أن نشكره لأن من لم يشكر الإنعام يعد أنعاما ينبغي للذي إذا إذا أحسن إليك إنسان فكافئوه وإن لم تجدوا ما تكافئونه به فادعوا له بالخير فخير الدعاء أن تقولوا جزاكم الله خيرا نسأله سبحانه وتعالى أن يرزقنا وأن يكون معنا معية عامة ومعية خاصة فإنه نعم المولى ونعم النصير إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تشكرون إن الله سبحانه وتعالى ينبغي لنا أن نسأله ينبغي لنا أن ندعوه لأنه أمرنا بذلك والله يغضب إن تركت سؤاله وبني آدم حين يسأل يغضب اللهم اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداءنا أعداء الدين ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا يا ذا الجلال والإكرام أنت بحاجتنا عليم وبالإجابة قدير وهو عليك يسير ولا حول ولا قوة إلا بالله àdúpẹ́ fún Allah Allah tí ó ṣe wá ní mùsùlùmí tá a jẹ́ àlèhùmọ̀ ó ń ṣe ọlọ́run tọ́lọ̀ ń ṣe wá ní ìjọ anabi Muhammad sallallahu alayhi wa sallam ìjọ tọ́jà yìí pé ìjọ àánú ni ìjọ tọ́jà pé ìjọ ìfẹ́ ni ó ní ìjọ Islam ìjọ tọ́jà yìí pé ìjọ pé nǹkan gbọdọ̀ dàrú ni ó ní ìjọ Islam àwa ní ìjọ àárín gbogbo a kì í ṣe aláṣejù a dẹ̀ kì í ṣe aláṣètò mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ́ mufarit bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ jẹ́ mufuritu mutashadid mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ́ religious bigot bẹ́ẹ̀ ni mùsùlùmí ò gbọ́dọ̀ wà dogmatic mùsùlùmí gbọ́dọ̀ wà ó gbọ́dọ̀ maintain middle course mùsùlùmí gbọ́dọ̀ wà láàrin méjì ìjọ àárín méjì òun ni tí Allah subhanahu wa ta'ala ó sọ ìjọ yìí ìjọ báyìí ìtàn sọnù agbára jẹnẹrétọ̀ yẹn ò lè gbé ìjọ àárín méjì ìjọ àárín gbùngbùn ó ní ìjọ tí ọlọ́run ọba pè ìjọ anabi wa sallallahu alayhi wa sallam ó tún wá pè ìjọ yìí ní khaira umma àwọn ọkọ̀ tọ́nà ọba sọ àlìhùmà anabi nu o khaira umma ìtumọ̀ ní pé àṣẹ umamu pọ̀ ìjọ pọ̀ ìjọ ànábì musa wà ìjọ ànábì isa wà ìjọ ànábì dawuda wà ìjọ ànábì ibrahim wà ìjọ ànábì suhaib wà gbogbo àwọn ìjọ ìjọ ìjọ ìjọ tẹ́jẹ́jọ olóríire wọn wà bẹ́ẹ̀ náà làwọn ìjọ ìjọ ìjọ tẹ́jẹ́jọ olórí ibú àwọn náà wà àwọn samudawa àwọn adáwa àwọn asabusabuti àwọn tó pé wọn kọ tọlọ́run umma umma làwọn náà Ọlọ́run wa ṣe ìjọ tànábì ní khaira umma ìjọ tó dáa jù ìjọ tó dáa jù òun ní khaira umma ìjọ tó dáa jù ìjọ tó jẹ́ wípé òkòríjà ti lè nurse wọ́n á ní àwọn criteria wo àwọn qualities wo òun ló wà lára àjọ ànábì tọ́lọ̀ fi pè ní ìjọ tó dáa jù ọlọ́run fúnra ló pè ní khaira umma ìdí jẹ́ khaira umma ni ìjọ tó dáa jù tí o kò sí ìjọ tó dáa tó ṣáájú kò síjọ tí ń dáa tó lọ́wọ́ kò sí lé síjọ mímọ́ tábà sọ pé báyọ̀ tẹ̀ wá dáa tó ìjọ tí ó kàn yìí òun náà níjọ ànábì sallallahu alaihi wasallam tọ́lá ànábì ni ànábì tó kàn yìí lánàbì kan kò ní wá lẹ́yìn ẹ̀ mọ́ gbogbo ìmánì tó bá gbà pé ànábì kan ó tún wá lẹ́yìn ànábì eléyìí kì í ṣe mùsùlùmí so ìyẹn ọ̀wá ìyẹn ọ̀dá ọ̀rọ̀ rú wípé sànàbí yìí sá ń padà bọ̀ àbí ọ̀padà wá kọ̀dọ̀ ọ̀rọ̀ máa lọ gbogbo ẹni tó bá lọ ní mánì pé ànábì yìí sá Jesus Christ kò ní padà wá mọ́ ètò ti kò nù ìjọ ẹ̀sìn irú ẹni bẹ́ẹ̀ yìí sàtàbùtà lásàtà yà wọ́n á sọ fún pé kó túbá kó sì ronúpìàdà kó sì sọ wípé yímánì yẹn òun ò tẹ̀lé mọ́ ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá wáyé lónìí ọ̀pọ̀lọpọ̀ ní àwọn tẹ́ǹsì comparative lecture ń tí ẹ máa ń sọ ni pé kí ni Jésù gbàdá bò wá sí tẹ́ bá wáyé lónìí odidi ààyè ńlá kan nílẹ̀ Yorùbá ń bì ààyè ńlá ìfẹ́dàkọ̀ ní ń sọ wípé kò sí ti ń jẹ́ pé ìsànpadàbọ̀ àdébí ìsànpadàbọ̀ táwọn èèyàn ó sì jókòó lọ thousands níwájú ẹ̀ tí ó mọ̀ mislead wọn so ìgbàgbọ́ yẹn kò gbọdọ̀ sínú ẹ̀mí èèyàn o ó gbọdọ̀ rin ilẹ̀ nú ẹ̀mí èèyàn wípé ànábì ìsá ń padà bọ̀ Jesus Christ ó ń padà bọ̀ ànábì ìsá ń padà bọ̀ aleyhi salatu wa salam léyìí tó túmọ̀ sí pé téèyàn bá ti lè ní ìgbàgbọ́ pé ànábì Ìsá ò padà wá mọ́ ó ti pe kùránì nírọ́ téèyàn bá ti lè ní ìgbàgbọ́ pé ànábì Ìsá ò ní padà wá mọ́ ó ti pe ọ̀rọ̀ ànábì nírọ́ sallallahu alaihi wasallam sẹ́yìn tó bá ti pe ọ̀rọ̀ ànábì nírọ́ tó bá ti pe kùránì nírọ́ kìí ṣe mùsùlùmí ilé ọba ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kàn jẹ́ mùsùlùmí ókọ tí ẹ̀mí yẹn bá ti lè takò báyìí ọ̀sán jáde ní àbọ̀fẹ́ mi takò èyí tó ń èsè mùsùlùmí ọlọ́ni àtúmínú nàbí bá dùn kìtà wọ́tàkùrù nàbí bá ọlọ́ni ẹ wà gbadí ẹ̀gbọ́n nínú tọ́jà pé àtìbẹ̀rẹ̀ dópèrè èmi náà mọ̀ sọ ẹ wà lẹ gbàkẹ́gbọ́n bẹ́ẹ̀ gbàkẹ́gbọ́ ẹ lè ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ gba gbogbo ẹ̀ mùsùlùmí ò lè ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ọ gbọ́dọ̀ gba gbogbo ẹ̀ ìgbàgbọ́ nǹkan ọlọ́run fẹ́ bá wa fi lò iman gbígbà tasdik a ah, òtí rẹ̀ àhá kọ́ gbà pé wà láì ẹ̀há àṣẹ ọlọ́run ni òtí nírúgbà kọ́ gbà pé wà láì rúgbà àṣẹ ọlọ́run ni èyí ọgbọ́dọ̀ sínú mùsùlùmí tí ọmọ sọ pé ẹ dákun ẹ dákun ládùúgbò ti mẹ́lẹ̀ ọlọ́run gbọ̀n wá ni bẹ́ẹ̀ bá ti lè rí bẹ́ẹ̀ ní tàbí sọ necessary necessary kọ́sẹ́ńtò sọ pé tí ọba kírun gbà ẹ lẹ́ o tí ọba jẹ́ pé kọ̀ máa takò lẹ́nu àbí lẹ́mìí ẹlẹ́sẹ̀ ni mùsùlùmí tí ọba kírun gbà ẹ ni kì í ṣe kèfèrí kò tí ì di kèfèrí mùsùlùmí tó bá fi rúgbà lẹ̀ kè é di kèfèrí kè é dọ́mọ ná ṣùgbọ́n lẹ́sẹ̀ ni mùsùlùmí tí ó bá ẹ̀rà kè é di kèfèrí kè é dọ́mọ ná ṣùgbọ́n lẹ́sẹ̀ ni mùsùlùmí tí tòkòtò rẹ̀ bá ń wọlẹ̀ kè é di kèfèrí kè é dọ́mọ ná ni ó dìgbà tó bá jẹ́ yí kí ló dé tó fi fi rúgbà tó bá sọ yí kò sí inú òfin ẹ̀sìn ìntànẹ́bí sọ ọ̀tàkùnù ọ̀ẹ́sẹ̀ wá di kèfèrí báwọn kí ló ní ṣòkòtò rẹ ọ̀hún kí ló ní ṣòkòtò rẹ ń wọlé ẹ má dáhùn kò sínú ẹ̀sìn ọ ẹ̀sẹ̀ wá di kẹfìrí nù. so gbígbà yẹ ọkọ gbọ́dọ̀ ṣe pàtàkì nínú ẹ̀mí wa torí pé ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan tó yẹ pé àfẹ̀mí ṣe tó yẹ pé àní rárá fi ṣe tọ́lọ́run ó sì gbà sí fún apá ṣe. ó pọ̀ bẹ́ẹ̀ gbáà ilé ọ̀tọ̀ ló fi jẹ́ wípé àwọn kan bẹ tí wọ́n bá nẹ́bí lògbà sálà lára ọ̀sálà irun àbáwọn láyé kèé ṣe ẹ̀kẹ́ náà gbogbo òpó márùn-ún ẹ̀sìn dé kèsì ẹ̀kẹ́ náà àwọn kan kú nínú ìjọ ànábì lórí pé wọ́n mu sí wọn ọlọ́run gbé wọn dìde nínú ọmọ àlìjẹ́ndà torí pé òfin mọ́mú tí ò tí ì bá wọn láyé ìgbà tó fi ẹ mọ́mú ti dé àwọn sàbẹ̀ kan wá sọ pé ànábì agbọ́ tiwa tó fi ìbáláyé tá a pa títà ní mú mọ́ àwọn ọmọ ìyá wa tẹ́ tiwa mú kọ́ ànábì ni ọlọ́run ò ní bí yẹn léèrè ní tí ọba sọ fún pé kọ́mẹ́sì. wàhálà mùsùlùmí kan mu ti kú báyìí tẹ́ pé wọ́n ti mú gbé ilà farawé òfin ṣe é ṣe ìdẹ́nìkan bá ṣe tó ṣe gbé ẹnìkan ní bá ṣe gbé àwọn mùsùlùmí kan bẹ̀tọ́ pé wọ́n ṣe zìnà gbé torí pé òfin bá ṣe zìnà ò tí ì dé àwọn mùsùlùmí kan bẹ̀tọ́ pé wọ́n kírun pa ọwọ́ tí wọ́n kà bá ń gbà náà tí wọ́n sì gbà fànẹ́bì ni pé ẹ gbà kọ́ lọ́hùn nìkan lọ́ba tó téèyàn gbọ́dọ̀ sìn ẹ gbà kọ́ lọ́hùn ló lè pààyàn ẹ gbà kọ́ ló lè jíyàn ẹ ló lè kẹ́yàn ìtẹ́ bá lé ẹ bá ẹ kọ́ ọlọ́run ló ṣe ìtẹ́ bá lé ẹ bá ẹ mọ̀ pé à ni mo ṣe báyìí ní báyọ̀ bá ṣe báyìí gbà kọ́ lọ́hùn náà ìtàwọn kan tí wọ́n jọ lò pẹ̀lú ànẹ́bí inú fáá sọ́pọ̀lọpọ̀ wọ́n dẹ̀ nígbà wọn ti kú sórí ẹ̀ gbogbo ìgbà tó bá jẹ́ wípé ìrun dé àwẹ̀ dé ìgbà táwọn ti tán sórí ìmánì ń déédéé ń pé ńlọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ ń tí wọ́n gbà tí wọ́n bá ti kú sórí ẹ̀ which is pé wọ́n gbà irun tó dé náà wọ́n gbà àwẹ̀ tó dé náà tó bá bá wọn wọ́n gbà irun tó dé tó bá bá wọn wọ́n gbà sàkà tó bá bá wọn wọ́n gbà ájì tó bá bá wọn nìyẹn so bọ́lọ̀ ń subhanallah so ọlọ́run ọba ọba pe ìjọ yìí ní khaira umma ìjọ tó dáa jù wọ́n wá ní àwọn kíni qualities ń bẹ lára wa wọ́n ní kàn ní ukhrijat lin nas ta'muruna bil ma'ruf wa tanahawna 'anil munkar ìjọ tí ò ní bẹ̀rù ntọ́ba lè tẹ̀yìn ẹ̀ yọ lórí ipa afẹ́ kí gbogbo èèyàn sórí rẹ̀ ukhrijat lin nas àwọn ìjọ tó jẹ́ pé ẹni tó bá nímọ̀ nù wọn yóò máa sọ sójú ọ̀nà tọ́lọ́ntàrẹ́bì àwọn tí ò nímọ̀ nù wọn yín táwọn náà ní wọ́n máa ti gbé ìmọ̀ lárugẹ ni pé àlẹ́ sí ọlọ́run kò gbọ́dọ̀ lọ́ọ̀lẹ̀ ìlàfíjẹ́ kẹ́ra ùmà ìjọ tó dáa jù ànábì ó dúró báyìí ànábì ó ní ẹyẹ yẹn wá tọ̀ ó délẹ̀ o kí ló ṣẹlẹ̀ àwọn èèyàn wa kan bíi sẹ́fúntì wọn ò ní tí wọ́n jẹ o ànábì náà ò ní tí ó fún wọn àwọn ààrẹ tó pé ẹfẹ mi twenty ẹfẹ mi ten ẹfẹ mi five ẹfẹ mi one ẹfẹ mi kiri kan so gbogbo wọn náà ni wọn á parapọ̀ ọlọ́run wọn ń pè wọn ní àwa lò rọ̀ṣùlù àwọn tí wọ́n jọran ẹ̀sìn lọ́wọ́ ọlọ́wà ni gbogbo wọn lápapọ̀ radiyallahu anhum òun ti yọ́nú sí yàn jẹ́mọ́ ẹ̀wò gẹ̀ kọ́lọ́ sọ pé ti yọ́nú sí yàn ọlọ́mọsà yọ́nú sí gbogbo wa so ọlọ́run wa ara nàbí sí wa sallallahu alayhi wa afa asibtum annama khalaqnakum abathan ẹ rò pé bí yín làwárí ni. ẹrù kọ́ba tí ó rìgírẹ́tì lèmi ọlọ́run ni ẹrù pé mo kàdá mo wá gbé yín jùlẹ̀ rárá o gbogbo tí ìdìbà ìrojọ́ mo ti fún yín àkọ́kọ́ ń tọ́ lágbára jù tí ìdìbà ìrojọ́ ni làákàyè mo ti fún yín. tẹ́ẹ̀fì lè dá dúdú yàtọ̀ sí funfun yàtọ̀ gbogbo tí ti ọ̀dà náà mọ̀ pé ń ti ọ̀dà. alam ahadi adam adam àti sàdéhùn fún yín ẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé sùn iná wúlò kó máa dúnwó mú bíi ọ̀tá lọ́jẹ́ fún yín ẹni tí wọ́n bá sọ ògùn fún tíyẹ́nì kọ́ máa pé lórí fáfẹ́ sún ọ̀daràn so náà ti mọ̀ báwọn. ìkọ́tàlì yìí máa ọlọ́ọ̀ni látàbùdù ṣàìtọ́ ọlọ́ọ̀tẹ̀ tún sọ́nù súrà mi wípé látàbí hùtùwàtì ṣàìtọ́ hùtùwàtì àwọn plan àwọn ìlànà àwọn tí ṣètánì ṣètánì náà ó gbé àwọn plan kan wáwájú yín látàtàbí wò kùtù wá ti ṣètọ́ ẹ gbọ́dọ̀ tẹ̀lé lánàá èṣù tẹ́ bá ti tẹ̀lé lánàá èṣù ẹ sọnù déédéé ntẹ́ bá ń gbà lọ́wọ́ èsù èsù kì í fún èmi àmọ́ fún yín njẹ́ òjè ń jẹ́ yà nígbà ìgbà fọ́dọ̀ mi nàìjíríà èso ní nǹkan kan tó lè fún yín ọlọ́run wa parí ẹ̀ fún anú àyàká ó ní inna kaida shaitani kana doifa sẹ́ẹ̀dí tọ́lọ́ bá lo kánà nínú kùránì ìtumọ̀ yẹn ni pé kọ́ńtẹ́ǹtì tó bá tẹ̀lé kánà yẹn kèé ṣe kọ́lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ bó ṣe wà látètè kọ́ sẹ́nu ọlọ́run wa ní inna kaida shaitani ètè èṣù agbára èṣù kánà doifa tipẹ́tipẹ́ bọ́lọ̀ ń ṣe dáa tó rò pé tẹ́sùrò kó ńlágbára ọlọ́run ti sọ agbára rẹ̀ dọ́lẹ́ fún yín ẹwù gan kaida káyidà ṣàìtàn ni kánà dọ̀ìfà dábà dọ̀ìf lazy laziness dọ̀ìf ọ̀lẹ ọlọ́wà ni èṣù ọ̀lágbára ìkàn halẹ̀mọ́ yìí nínú àyà mi ọlọ́ni innama dhalikum ṣàìtàn ọlọ́ni ẹ̀jẹ̀ ń júwèé rẹ̀ fún yín ṣe eré sùtẹ̀ ń wò ó yóò khawwifu awliya'ahu kò lè halẹ̀mọ́ nìkan kan jẹ́ ń tọ́ba tẹ̀lé lọ ọlọ́ni falata kàfú hùn ẹ̀yin ni ẹ ni èmi ni

èṣù ń ṣe kíní kan lọ́wọ́ èṣù èṣù èṣù lọ́gbàjọba kó lè gbàjọba láyè tàwa tá a bá jẹ́ mùsùlùmí ìyẹn tó bá jẹ́ pé lódodo lóòótọ́ lódodo àwa náà fi ẹ̀mí wálẹ̀ fún ṣàìtọ́ so ọlọ́run wa pè wá ní ìjọ àárín gbogbo ọlọ́run wa ní afa afa asibtu annama khalaqnakum abathan àwọn ọlọ́run ọ̀kẹ́ dáyé kákẹ́gbé ń julẹ̀ lásán o àárín òjíṣẹ́ sí yín o gbogbo tí ẹ̀ sì fi lè rọ́nà bọ́ nínú tẹ́ ẹ bá lẹ́tọ̀ọ́ sí àtẹ́ fi ti fún yín làákàyè ló jẹ́ pé nú ẹ̀sìn wọn à kì í gbèdàjọ́ lẹ́ni tí ọ̀bá nílà ká ìlórí inú ẹ̀sìn nǹkan àkọ́kọ́ tí a bá fẹ́ sọ pé ẹ̀sìn téèyàn ó ṣe tọ́lọ̀ ń gbà àkọ́kọ́ èèyàn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí téèyàn ọ̀bá jẹ́ mùsùlùmí kọ́ bá kírun ju mọ́ṣáláṣí lọ ọlọ́run nígbà nu yẹn májẹ̀mú àkọ́kọ́ the fourth foundation tọ́lọ̀ ó fi accept iṣẹ́ kankan téèyàn bá ṣe al-Islam ẹni tí a bá ti ṣe mùsùlùmí bó kírun ọlọ́run lè gbà bó gbààwẹ̀ ọlọ́run lè gbà bó yọ zàká ọlọ́run lè gbà bó lọ ájì ọlọ́run lè gbà ashartul awwal òfin àkọ́kọ́ tá a ti sọ pé àbàṣà yìí ó al-islam èyí ẹ gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí lẹ́yìn yẹn atabilig tabiligu onibulugu eh, oni kí kéèyàn ó kéèyàn ó ti bàlágà kó ti jẹ́ ẹni tí a lè béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ kéèsì tabiligu tí máa lọ jáde o mo sọ fún mi pé ìjáde ọ̀dà o nú ẹ̀sìn ànábì ọ̀lọ́ jáde àtàwọn sàbẹ̀ o gbogbo àwọn ọmọ yàrá tí wọ́n lọ jáde ọlọ́nkọ́ bá tún ẹ̀sìn kò sínú ẹ̀sìn pàápàá bó ti wù kí nǹkan dáa tó tí ó bá ti sínú ẹ̀sìn ẹ má wo dídá rẹ̀ mọ́ mistake tá a máa ṣe nu ó dẹ̀ ń bẹ lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ló fa sufi ẹ wo jẹ́ ń ṣe bóyá ìjọba ẹ̀kọ́dà tó kọ̀ yẹ kéèyàn ṣe rárá ṣé bá nàbí ò ṣe ẹ sọ kí wàá ní problem wa bí nǹkan ṣe dáa tó òun kọ́ ni yóò dìtàmí gbígbà lọ́dọ̀ ọlọ́run ṣé mo lọ́wọ́ sí ni ọ̀dà ẹja wò láyé ẹlòmíín bẹ tó yẹ pé ọmọ ìwé ju àwọn tí wọ́n wà ní yunifásitì kankan lọ tí wọ́n gba doctorate tí wọ́n gba professorship ẹ lómi ìgbé ìbòjú ẹ lọ ṣùgbọ́n wọn ní recognize ẹ̀ torí kò sí páálí lọ rẹ̀ kọ́ wá jáde ká ní mọ mọ̀wé ju wọlé sóyìn ká lọ wọ́n ní orí ẹ̀ ló ti dàrú páálí dà bẹ́ẹ̀ náà ní bó ti wù kí nǹkan da tó pé ẹn tó jẹ́ ká dá kíní yẹn lẹ̀ ó ní pé wọ́n fẹ́ máa kó àwọn ọmọ yín lọ possible báwa ṣe wáyé láti kékeré ní ẹ ti gbin ìkórìíra àwọn kèfèrí sí a lẹ́nu táyé òfin ní jáyé má ìlú fẹ́ràn Awólọ́wọ̀ mo fi ọlọ́wọ́ bá búra kó sí tó lè ṣẹlẹ̀ láyé tí mo fi lè fẹ́ láti kékeré ní ẹ ti já mà pé ẹ wò ìdààmú táwọn afáàlẹ́ Yorùbá kó sí Awólọ́wọ̀ lọ́fàá o njọ́ wọn fẹ́ máa to constitution báyìí tí wọ́n tó tí wọ́n tó tí wọ́n tó tí wọ́n pé tikini kaba sí báyìí lẹ́fù báyìí lẹ́fù sí tikini kaba sí báyìí lẹ́fù báyìí lẹ́fù sí. nígbà wọn béèrè pé àwọn tí wọ́n kéwìn yẹn wọ́n kà dàdí wọ́n kà ti dàdí wọ́n kà sanawi ó ní di illiterate graduate. Awólọ́wọ̀ ni òyìnbó equivalent iná àwọn àfàlẹ́ ẹ pé àfàlẹ́ Yorùbá ní dààmú jù tí ẹ bá ṣe gbà tọ́lọ́ wa gbé súnà dé tọ́lọ́ wa fi súnà gbà wálẹ̀ àwọn àbá ẹlẹ́bọ ológun kankan yẹn wọ́n ń jìyà gan àwọn gbowóku gbowóku wọn wọ́n ń láre gan ìyá ń jẹ wọ́n gan ẹni tó sì pilẹ̀ ìyàwó lọ́wọ́ ni kò rí bẹ́ẹ̀ lé haúsá wàláì sanẹ́wì ìdádí ó ní déédéé ti ń ṣe ní mínísírì ẹ̀kọ́ ni ẹ̀kọ́ ni kéwù tá a yẹ kó ké kéwù kọjá pé ẹ bẹ́ẹ̀ la ké kọ́ kéwèé mọ́ ẹ wù ni kéèyàn kéwèé mọ́ dáa ṣùgbọ́n kéè sẹ́yìn bá ké dójú àmì kò sí kò sí lẹ́bù tí ò lè wò kíni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ anabi lọ́la ń fún ní gbogbo nǹkan yes sallallahu alayhi wa sallam ẹ máa wo bí a yọ padà sí ẹ rí i pé ìdí islam wọ́n mọ̀ wá gbọ́ solution kan sí n ò tí ní a máa sanwó dáadáa ń sìn njọ́ lànà bìí ti sọ bẹ́ẹ̀ pé tẹ́ ẹ bá fẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ kárùn ọmọ dà láàmú tẹ́ ẹ bá ti jí ẹ máa fọwọ́ ṣé bá nàbì ti sọ bẹ́ẹ̀ kódà nàbì ni bàbá fẹ́ fi ṣíbí jẹun tá a fẹ́ fi fọ́ọ̀kì jẹun ká kọ́kọ́ fọwọ́ wa sallallahu alaihi wasallam. ẹ gbogbo nǹkan wọ́n padà wá sídìí ẹ̀sìn ni wọ́n yẹ sẹ́yìn sọ fún anisi pé smokers are liable to die young láìpẹ́ lànà ibi ti sọ bẹ́ẹ̀ tí kò sọ pé látúlíkù àìdíkùn látúlíkù àìdíkùn ilẹ̀ tàhálùkà anything tó bá ti intoxicate tó bá jẹ́ pé téèyàn bá ti mú kò ní mọ̀ tí ń ṣe anything that is intoxicating if you take it tó bá jẹ́ pé it will be intoxicating you you must aloof away from it ìtàdé bí sọnù sọlá wa tó sàlámù wàlẹ anything tó ti intoxicate tó ń pààyàn kárìkà sápà ayá kárìkà torí pé haúsá mẹ láàrin wa so àwọn kẹyẹ bá débi ṣe sàlàyé rẹ fún wa sọlá wa sàlámù so ànábì ẹsìn islam ẹ ṣe kò sírú ọ̀làjú téèyàn fẹ́ gbédé kò sírú ìwé téèyàn lè kà láyé kò sírú ìlú téèyàn lè lọ láyé tí ó jẹ́ pé ní ó mú nǹkan wá tí ó sẹ̀sẹ̀ fi kó Islam Allah subhanahu wa nínú Quran pé al today akmaltu dinakum I have completed your religion for you. Bala Bala Abadi sọ pé I have completed Allah the omnipotent the supreme being the all-knowing ọba tó jẹ́ pé kálọ́mọ gbogbo nǹkan tó bá ti wá sọ pé I have completed ṣebí tá a bá ń ṣe kankan lórí nẹ́ẹ̀tì tá a máa ń ṣe kankan tá a ń brown tá a ń brown tá a ń ti ṣe gbà tá sọ pé completed ọkàn wà bàrẹ̀ pé O ti wọlé aláàlọ́ òun ti parí ẹ̀ àlìyé òun òní yìí àdẹ́bí dúró lára òpó báyìí ní ní ní ní àyà yẹn dé ó dúró báyìí ọlọ́ni àlìyé òun òní yìí akimálítò lákùn díì nàkùn mo ti pé ẹ̀sìn yìí mo ti pé mo ti parí ẹ̀ kò sí ìdá ẹ̀ lè fi kún mọ́ tẹ́pàsì kò sí gbogbo ntáyé bá rí ọ̀dà ọlọ́run ló láyé òun ló mọ báyé ó ṣe dà ó ti palẹ̀ mọ́ rẹ̀ lẹ́dìá ó ní aláyé alámọ̀mọ́ ní kàlákọ̀ sẹ́mi tí mo da yín wà mọ́ ìtì èmi kọ́ mọ́mọ́ tó fìtì yín ni aláyé alámọ̀mọ́ ní kàlákọ̀ èmi sọ báyẹn yín ní báyìí ẹni ntáyé gbé wá rè ẹ tẹ̀lé ntáyé gbé wá wò bẹ́ẹ̀ bá ní sọnù à ń sọ̀rọ̀ kan pẹ̀lú àwọn èèyàn sì gbogbo àwọn ibi tó da ní ìsìn wọ́n ti wá ń padà ń lọ lo policies Islam wọ́n ń lo ìròrí Islam wọ́n wá ń fi ń pọ̀dà wa ká jẹ́ kúrúntù wọ́n ti ń pọ̀dà wa ẹ lọ wo gbogbo àwọn ibi tó bá dá aláyé tí ẹsẹ̀ ń gbé kalẹ̀ yẹn ẹ lọ wo gbogbo àwọn ẹ́sẹ̀tì yẹn ẹ lọ wo gbogbo àwọn àyíláńlá àláwọ̀ akálá kìnìkan kìnìkan GRA kìnìkan GRA wọ́n sọ fún pé láyé ọ̀gbọ́dọ̀ sì kú sínú bẹ̀ wàláhì wọ́n ti kú bẹ̀ kí náà sọ fún yìí sẹ́mu kò ń kọ̀dà wa nu pé gbogbo àwọn tá à ń gbà kí wọ́n máa sìnkú tá à ń tọ̀ ń tà sọ́ lẹ̀ bú ilé ilé ni ẹ̀sìn mi sí o kí wọ́n má bàa wú lọ gbá wọn kí kò wú ọ lọ pé ọ wọ́n má bàa wú ọ lọ kí ló lè dàmọ́ ń bá wọn tìtì ọbọ nù lẹ̀ iṣu wúlò jù alọ tí wọ́n bá tìtì bọ nù lẹ̀ iṣu ó wù àgbàdo wúlò jù alọ yóò wù ta ni ẹ gbèrè tó wù so ẹ̀yin ẹ wá lọ wò sí àwọn alákọ̀wé nìyẹn o kètù ṣe pẹ́sì ni ẹ yẹ o ṣùgbọ́n ṣe rí nature bọ́lọ̀ ti ṣàyè nìyí pé ẹ lè pẹ́ òdodo lẹ̀ tẹ́ ẹ bá gbàgbẹ́ lọ ibẹ̀ gbàbọ̀ ẹ lè má gbà pé lẹ́ ń ṣe ṣùgbọ́n lẹ́ ń ṣe wọ́n wá ń sọ ẹni kú sí okú wọ́n á ní ọba bí wọ́n gbé lọ́tẹ́ torí ọlọ́run kọ̀kọ̀kọ̀tán wọ́n gbé lọ́tẹ́ torí pé ìlú ṣòfin àwọn ara wọn ṣòfin pé ìwọ́ tó bá ra lẹ́ńbí ò ní sìnkú bí o ẹ lọ gbọ́ àláwọ̀ akálà yẹn wọn kì í sìnkú bẹ́ẹ̀ náà kí ni kí ni gbọ́dọ̀ ń padà sí o ibi tẹ́sí sọ ni kí kálukú ètè padà nígbà tí ó yẹ gbogbo àsọlẹ̀ ẹ̀bùtọ̀ nsọ̀n tó máa ní kọ́ bàbá kú kún ó dín kà bàbá kú kún ó dín mọ́sà máa dín mọ́sà kò sí nǹkan kan ebi sáré ọ̀pá kí ẹsẹ̀ lọ kéèyàn gbọ́ kó jìṣẹ́ ọsọ ni dandan ẹgbẹ́ wọn fẹ́ kọ́ mọ́ ìtakùtà ọlọ́run àti tànẹ́bì ṣé bí ìkànnì ọlọ́run fi fíláṣì wà lánàá ìjàmbá ṣẹlẹ̀ ní pẹ́pẹ́yẹ lọ́nà àwọn ará àwòrò odò àwọn ará sulemanija àwọn ará òkè odò ti fẹ́ẹ̀ kú bóò ni tàǹkì àmọ̀ṣárì káńkà ayọ̀kẹ́ oṣù lọ́lọ́run dáná sun o tó ìjà yìí pé ọlọ́run ọba sọ wípé ayé ìta wà ń bẹ̀ gẹ̀gẹ̀ náà iná lòun èèparẹ́ iná wọn wà á máa lé kálukú yín kí èmi ò lè sí láyé mọ́jọ́ náà bọ́bá kọjọ́ kan tọ́lọ́hún ṣe torí pé ọlọ́run ní jọ́ náà òun rógà rógà ẹ mọ tábà ní wọn kó rógà bó ti wù kí n tó rí ọjẹ wọn kọ́kọ́ kó ọ ná bẹ́ẹ̀ bá dé sẹsẹ lọ ẹsẹ mọtọ pé èmi ò sara wọn o id card mi ni wọn ẹsẹ àfihàn lẹ n tójú wọn bá rí ìgbà wọn kọnu Black Maria ojú yóò jọ rí ní dé sẹsẹ tí a bá ní akóró gan ọlọ́run gbọ́ gbẹ́dà kìá mẹ́wàá níbi ìsọ fún wa yìí dà láàmú yìí dà wọ́n rìsàrìsà anybody ọba àtẹnitọ́mọ jẹ́ tèmi o àtẹnití ò ṣe tèmi o yìí dà wọ́n ọlọ́run tára nẹ́sà sùkàrà ìwà àdẹ́bí wọ́n máa rí àwọn èèyàn wọ́n máa ṣe bí ẹ pé wọ́n ti ìwà ẹni tó ni wọ́n máa wù lánàá àwọn èèyàn kan mọ́tò bẹ́ẹ̀ lómi dì í kàn á kọ̀ mọ̀ àlìkàmẹ́ èdè o. àdéhùn tọ́lọ́ yìí ṣe náà nu wo pé òun wà mú iná gbogbo odò tí bẹ́ẹ̀ láyé òun wà ní kó di epo hmm. ṣé bẹ́ẹ̀ sì rí ntọ́lọ̀ wọn wá sọ ẹ wo bí lè kó ṣe ń pọ̀ yọ ọ̀nà sí ọlọ́run lọ ni yín ló fi jẹ́ pé gbogbo ẹni láyé wọ́n bá tako sí ọlọ́run òun gẹ́gẹ́ ń bẹ́nu irinṣẹ́ tí wọ́n lò ti sáwọn òbí ṣèṣe ṣé bẹ́ẹ̀ rí kọ́ lọ́wọ́ bá ebe ẹ̀rí pé lè ń pọ̀ ẹ̀yin náà kọ́ lágbára ọlọ́run baálẹ̀ náà taa tápé ilé epo baálẹ̀ Nigeria limited ẹkọ kọ̀ ọ̀nàdébò ọkọ, gbogbo yín lẹ́ẹ̀kọ́ lé epo lágbára ọlọ́run torí pé ah subhanallah ọlọ́run tóbi pọ̀ ọlọ́run ni wà níbi sallallahu alayhi wa sallam ọlọ́run ni inna Allaha ànábì sọ fún ànábì sọ fún àwọn sàbẹ sallallahu alayhi wa sallam pé ọlọ́run máa rẹ́rìn èèyàn méjì kan ọlọ́run wàhálà ọlọ́run máa rẹ̀ rì torí pé reliable source lọ sọ fún àdẹ́bí lọ sọ níta àdẹ́bí bá ti sọ kò nídìí à ń yiri wò ó ní inna Allaha ọlọ́run ọba yadhak ìmọ̀ rẹ̀ rì lára èèyàn méjì kan ọlọ́run máa rẹ́rìí lára ẹni tó múra kankankan lórí ntọ́lọ́run ti parí kò ń ṣe tẹ́ni wá ní kò ní ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run máa rẹ́rìí ẹni tó múra kankankan lórí ntọ́lọ́run lòun ò ní ṣe tó lóun bẹ́ẹ̀ ṣe ọlọ́run máa rẹ́rìí sáwọn pé ń fi ẹsẹ̀ ẹ̀yẹ́nu ọlábìkà ilé yín lòun fẹ́ kọ́ máa rán yín mọ́kà ẹ̀yin níjó wọn fẹ́ ya rẹ̀ náà ẹ̀ rí lọ mọ́kà nù kò sí nǹkan kan tẹ́ fẹ́ kódà ẹ ti ń torí pé ọlọ́run tiẹ̀ tí kọ́kọ́ ní ọ̀rẹ́ mọ́kà ẹ lọ mọ́kà bẹ́ẹ̀ lẹ́ẹ̀fẹ́ ẹ̀yọ́ àjẹ́ pé bóyá ẹ lọ gba treatment in Saudi yóò sá gbẹ̀yìn so gbogbo àwọn nǹkan yìí ọlọ́run ọba ti ọlọ́run wa ní ìwà níbi sọ fún sallallahu alaihi wasallam yìí pé tọ́ba dìgbẹ̀yìn ayé yìí wàá da yé risarisa yìí dà wọ́n ríboríbo yìí dà wọ́n láàmú yìí máa finá lé wọn wọn ò ní níbi ká àṣà sí wọn máa à ẹ wò lánàá àwọn èèyàn wá ń tó aṣọ dànù ẹlòmíì ò tí ì rúkú tí ọ̀pá ó ti fẹ́ kú ẹlòmíì òun sálọ ọmọ sálọ ẹ ọmọ mi dààmú ní ó èsè dúró lójú náà kó kó sẹ iná kẹ ọmọ adúgbò ọbọ ọmọ mẹyàwó ṣe kọkọ lọ lọ́tọ̀ iná jó pẹpẹ yẹn wá dé bìyà kẹ ọmọ mi dà abiyamọ tòótọ́ yẹyẹ níjọ gbẹdà kí abọ Ọlọ́run tó bá iṣẹ́ tó ń fẹ́ payé rẹ ẹnì kankan yóò ní gbọmọ pàdé Ọlọ́run torí pé gbogbo ẹni tó jẹ́ pé ìjọ náà lóyún léjọ sí la pé mo lóyún lónìí Ọlọ́run wọn bímọ ìjọ náà wọ́n wá bímọ gbà tí àlùkìyàmù tọ́lọ́mù bá ti pé òun ọ̀fẹ́ káyọ́ jáyé mọ́ ẹ wá gbẹ̀sán tẹ́ ẹ ṣe kálukú ẹ tó lóyún yọ wá bí gbogbo ẹ̀yin oní tòtò sọ́mọ bíbí ń ọmọ gbàhó ẹlò yọ gbàhó mú ẹlòmíì jáde nù yín ẹgbẹ́ ẹlòmíì ọbẹ̀ pẹ́ ọmọ lọ́jáde bẹ́ẹ̀ torí pé ẹnìkankan ò ní gbọ́ ọmọ sára lọ pàdé ọlọ́run tọ́lọ́run èyí sálábòsí kó ọmọ ọgbà lára rẹ tọ́lọ́run tẹ́ kọ́ wáyé kọ́ wáyé pé kọ́ lọ gbé pàdé ọlọ́run kọ́ wá fi wọnẹ́ lẹ́tọ̀ọ́sí náà ọmọ yẹn ò lẹ́tọ̀ọ́sí náà nínú òbí jẹ́ pé nínú sẹ̀ríà tálábòyún bá bímọ tálábòyún bá kú ọlọ́run sọ wá ń bẹ̀ tálábòyún bá kú òun ni ká ṣe ṣé ká ṣe tóyún tóyún ni àbí ká gbóyún jáde ìgbàgbọ́ yorùbá lọ sọ pé ká lànú rẹ̀ ká gbé ọmọ jáde ìyẹn tó bá jẹ́ sẹ̀ríà sọ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé abata akọkọ hayatẹ́lẹ́jẹ́ni pé ọmọ tí ń bẹ́ẹ̀ nù yẹn ó sì wà láyé ó níbi wọ́n ṣe lè mọ̀ àwọn dókítà gangan heart operation agbọ̀nmọ́ jáde ṣùgbọ́n tó yẹ pé ó ti kú ọmọ ti kú gbogbo ẹjọ kú àfa á sì wọ́n pọ̀ ní ìṣẹ̀lẹ̀ ọ̀lọ́ yorùbá ní gbà pé má fàkúfà àwọn ìgbàgbọ́ bú tí ò ní túmọ̀ ọ̀yà bólá wà kọjú aláboyún sí tó bá yẹ pé ó kú ọmọ náà kú máa nú àwa fẹ́ sin bólá kọjú aláboyún sí gbogbo ẹ̀ lànàbì parí ẹ̀ ọ̀yẹ́jú ẹ̀ ànàbì ṣètò ẹ̀ ó kílíà rẹ̀ ọlọ́run àbẹ̀ ọ́ gbogbo aláboyún wa ìjọ sọ̀kalẹ̀ wọn ọlọ́run mọ̀jẹ̀ ò nira mọ́ mọ̀jẹ̀ ò ṣòro àbẹ̀ ọ́ ni ọlọ́run gbogbo àwọn tẹ́ ń béèrè ọmọ alálùbáríkà ọlọ́run bá fún gbogbo àwọn abiyamọ ọlọ́run mọ̀jẹ̀ àsòfò àwọn ọmọ wa jama ànàbì parí gbogbo nǹkan yìí tí ó sì ṣàbòsí wa sallallahu alayhi wa sallam aa ah, sọlọlá wa sọlọlá wa sọlọlá wa lè anabi wa yẹn ju ẹ tí a bá ṣe bẹ́ẹ̀ Ọlọ́run wa ni sọ fún ọ pé gbogbo ẹni tí ń fọmọ lọ́yàn lọ báyìí tí ìgbéǹde ama bá tó kìí ṣe pé yóò gbé jùlẹ kìí ṣe pé yóò gbé lẹ́yìn jẹ Ọlọ́run yóò sọnù yóò mú ọmọ báyìí yóò sọnù sẹmọ anabi sì ń lọ báyìí àwọn sàbẹ tẹ̀lé ìyá kan wa gbé ọmọ rẹ̀ lọ́wọ́ ọmọ yẹn wa ń ké ọmọ yẹn ń ké ìyá o ó fún lọ́yàn ọmọ yẹn ń ké ó tún fún omi sí lẹ́nu ó tún gbé e pàn ọmọ yẹn ń ké ó tún gbé e máyà ó tún gbé o e ó tún wà nǹkan wọ́n sàn ṣe gba àwọn nǹkan o ànábì wa ni ẹ̀yin sàbẹ ẹ wo ẹ wo obìnrin o kí ni mo ṣe ti ń ṣe pẹ̀lú ọmọ yẹn àwọn sàbẹ láàánú ni sọ́pà yẹn ni àbíkí ni ànábì ni kí ni mú ìyá yẹn ṣe bí ṣe ń ṣe pẹ̀lú ọmọ wọn àwọn sàbẹ̀ ní àánú ni ànábì ní àánú ni ó ní ta ló wá lé láàánú ọmọ tó bá wọn ní àá ìyá ọmọ náà ni ó láàánú ọmọ tó bá wọn ó ní ọlọ́run láàánú wájú bá lọ so ọlọ́run láàánú wájú bí abiyamọ ti láàánú ọmọ rẹ lọ ọ wá ní irú abiyamọ bẹ́ẹ̀ tó bá dídọ̀gbìn náà kìámọ̀ tí ayé bá fẹ́ tán yọ wá sọmọ nù gbogbo àwọn tó ń ṣẹ̀ṣẹ̀ lẹ́jọ́ sí ẹ la wọn ò bí jọ náà tẹ́lá tí a bí ma ẹ kiri láyé ta ni fọlọ́yàn ma dàgbà lójú ẹsẹ̀ lọ́mọ tí wọ́n bá ń bí lọ́mọ òjò ó sì máa léwu. ìyàwó mi yẹ̀jẹ̀ alùlù wìlì dáná ṣíìbà ọlọ́ni ẹ̀ sì bẹ̀rù tọ́tí á nìkún bímọ ọmọ òjò ó sì ní ewu lójú ẹsẹ̀ yóò heyín yóò dìde yóò rìn òun náà ọmọ sákì tẹnìkan ò ní lójú láyé tẹnìkan so àwa bẹ Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa àwa nù mẹ́rìnlá Ṣàbàn oṣù tó kẹ́gùn sí Ramadan òní ni fourteenth àwọn tá a bá ń tẹ̀lé tá à ń gbàwẹ̀ rẹ̀ ayamul bid àwẹ̀ tí anabi ní tí mùsùlùmí bá gbà wọ́n dá òun ni thirteenth fourteenth fifteenth of the month oṣù kẹtàlá oṣù kẹyìnlá oṣù kẹẹ̀ẹ́dógún oṣù ojú ọ̀run so òní ni shaban fourteen so àwọn kan ti bẹ̀rẹ̀ àwẹ̀ látàrí báyìí àná ní thirteen wọ́n gbàwẹ̀ yẹn òní fourteenth wọ́n gbàwẹ̀ yẹn fifteenth ọ̀la wọ́n gbàwẹ̀ yẹn ayamul bid là ń pè é. òun lọ́wọ́ akẹ́gùn Ramadan which is pé Ramadan kù sixteen days ọjọ́ mẹ́rìndínlógún ní Ramadan kù báyìí kọ́lọ́hún jọ bá wa dáadáa èèyàn mẹ́ta nípa alẹ́ rẹ̀ mọ́ ẹni tí wọ́n bá tí wọ́n jọ bẹ̀rẹ̀ ẹni tó yẹ pé ìbẹ̀rẹ̀ ọ wa ẹni tó yẹ pé yọ gbé dáàrin ọ wà nù wa ẹni tí wọ́n bẹ̀rẹ̀ tí ọ wa àtìmọ́ a wà sẹ́yìn pójú tirọ́ sẹ́ni pé sẹ́ni pé àní fàárí kankan tá a lè ṣe sẹ́ni pé ìwọ̀nba lọ́yẹ kálukú ọmọ ẹsẹ̀ fàárí mọ àwa la nílẹ̀ ìwọ̀nba lọ́yẹ kálukú ọmọ ẹsẹ̀ fàárí mọ àwa la kàwé jù ìwọ̀nba lọ́yẹ kálukú ọmọ ẹsẹ̀ fàárí mọ àwa la lówó jù ìwọ̀nba lọ́yẹ kálukú ọmọ ẹsẹ̀ fàárí mọ àwa la lẹ́wà jù àwọn tẹ́jú ó ní pẹ́pẹ́ lánàá náà jáde ńlẹ̀ o ìmírí méjì nu wọn tó jóná tó kákó báyìí bí ìgbà wọn wu ẹran òun náà jáde ńlẹ̀ ó kankan ni o bóyá sọ fún àwọn rẹ̀ kó ń padà bọ̀ o ó ní ọ̀padà wàá máa ń wo ikú tó kú yẹn kò mìíní pé ọlọ́run bínú sí o tó bá jẹ́ mùsùlùmí o kódà tó bá ṣe bí wọ́n ti gbọ́ yé kò yẹ wọ́n wẹ̀ kò yẹ wọ́n faṣọ míì sí lájà tó mẹ́lá rẹ̀ lọ. ikú ṣèyídìnnú harik ẹni tí náà bá jó pa ànábì ni tó bá jẹ́ mùsùlùmí kò ní rojọ́ kankan àfẹjọ́ gbèsè gbogbo gbèsè tí kálukú bá jẹ kọ́ lọ sán gbogbo ẹ̀yin tẹ́ promise ẹ̀yin kan bẹ́tẹ̀ promise wa níbi tíra lọ gbàǹjọ́ sí ẹ̀ tí wàá fún filẹ̀ ẹlòmíì promise ilé ọlọ́run oríṣiríṣi tí mùsùlùmí bá tí náà bá jó mùsùlùmí kú tí odò bá gbé mùsùlùmí lọ tí a bá fìbọn pa mùsùlùmí àbá dá àbí kanú tí wọ́n fi pààyàn tí ilé bá wó pa mùsùlùmí tí mùsùlùmí bá kú pẹ̀lú núurun tínú bá run mùsùlùmí pa tí mùsùlùmí bá kú toyúntoyún ọlọ́run ṣọ́ wa ń bẹ̀ tí mùsùlùmí tó ẹ̀sẹ̀ bímọ bá kú gbogbo àwọn kan tá a kàkà lẹ̀ yìí ṣùwádà màtáyà ni wọ́n wọn ò ní rojọ́ kankan lọ́dọ̀ ọlọ́mọ àfẹ́jọ́ gbèsè nìkan tí wọ́n bá jẹ gbèsè. iná ọ̀fà tó fi jẹ́ pé ìntọ́ yẹ kẹ́ ẹni káwọn afáwọn máa bá ń ṣe tẹ́ ó lè tú òkú yín lẹ̀ wọn ò bá ń ṣe ká tó kírun sókù lọ́wọ́ yẹ béèrè pé ta lòkú ìjẹlówó ta lòkú ìta nǹkan rẹ̀ ń bẹ lọ́wọ́ òkú ìkó ní lọ wọn ò ní jọ lọ òkú tó wá jẹ gbèsè wọn ó so kọ́ báyìí ó dìgbà wọn bá san gbèsè yẹn táwọn èèyàn rẹ̀ bá san gbèsè ní Islam sọ ni pé ká san gbèsè nu tó kù fílẹ̀ ká tó pín ogún tó bá jẹ́ fẹ́ tí ò rí nǹkan fílẹ̀ ni a gbọ́dọ̀ àwa tó yẹ pé ká ló fi nǹkan lẹ̀ àwa náà láàpín ogún rẹ̀ a gbọ́dọ̀ san gbèsè rẹ̀ tàbí kí mùsùlùmí ọ̀sánú ẹ̀ anabi ti kírun sẹ́nìkan láti á padà gbọ́ kó jẹ gbèsè anabi ní à ah, la ilaha illallah ọmọ ṣe o tí n bá mọ̀ ni wàláì má ti kírun sí la gbèsè táwa máa jẹ táwa máa fi ẹ̀jẹ̀ ìjà wa fáńgbèsè tó pọ̀ torí gbogbo ẹ̀yin tí ọlọ́run tó àti òun tó yẹ kẹ́ ẹ máa fún wa ní nǹkan tẹ́ ẹ fa ní nǹkan níjọ́ gbéra kí a mọ̀ lẹ́yìn mọ̀ pé gbèsè níjọ́ gbéra kí a mọ̀ lẹ́yìn mọ̀ pé gbèsè ni ọba yẹn san inṣàlá so àwọn adúgbò lọ́dọ̀ ọlọ́run ramadan tí wọ́n ń báyìí ramadan yẹn oṣù kẹwàá ni oṣù àánú ni inṣàlá àmọ̀ ṣàlàyé ọ̀rọ̀ ramadan fúnra wa ní ọjọ́ iwájú kọ́lọ́ fún alẹ́ mi kọ́sàánú wa kọ́gbàdúrà wa jàmá a wà nù oríire tó tóbi gan a sì fẹ́ sádùn àfún gbogbo jama tí gbogbo tẹ́yìn náà bá wo mọ́ṣáláṣí gbogbo ẹni tí mọ́tà gbogbo wa lólóríire inú kálukú wa dùn àbí odò asalhamdulilayi a sọ ẹja ṣẹlẹ Ọlọ́run dáadáa kó di pé Ramadan ó de ẹja kùn làbá bẹ̀rẹ̀ sí dáwọ́ jọ jimá kẹta lónìí báyìí lọ́lọ́run ti ṣe ṣùgbọ́n gbàtà bẹ̀rẹ̀ sí dáwọ́ jọ asátìrí two thousand naira ní owó tí à ń dá ẹ̀sán láwọn akọ́rọ̀ mi two thousand la rí ní owó tá a la fẹ́ fi kun odidi mọ́ṣáláṣí ní quotation bíi two hundred and fifty thousand aṣágbìyànjú atiraka rí two thousand two thousand gan ẹnìkan ṣoṣo náà ló fi ilẹ̀ níjẹ̀jọ́ náà sì ni ó ní ẹgbà ní owó mọ́ṣáláṣí tá a la fẹ́ kun ó sì fi two thousand lẹ̀ two thousand náà ni àti ìní dìísìn ṣùgbọ́n mo máa sọ fún yín pé èèyàn ní kọjú sọ́lọ̀ nǹkan lọ́wọ́ kọ̀yìn sí ọlọ́run wà níbi sọ fún wọn ẹni tó bá ń rákòrò bọ̀dọ̀ wádọ̀ mi èmi ọlọ́run rìn pàdé ẹ̀ ẹni tó bá ń rìn bọ̀ èmi ọlọ́run sàrí pàdé ẹ̀ ẹ wà dé o sàpẹ́ntì rákòrò yọ falẹ̀ díẹ̀ ẹni tí ń rìn yọ yà ọlọ́run bí wọ́n bá ń rákòrò sọ̀rọ̀ ọjọ́ rákòrò bọ̀ tó jẹ́ pé mi ní tágẹ́ẹ̀tì tó rákòrò bọ̀ àbá èmi ó rìn pàdé rẹ̀ tí wọ́n bá wá lè rìn ìwọ rìn èmi ọlọ́run sàrí pàdé ẹ̀ o ò ní kọjú sí mi kí n kọ̀yìn sí ọ o ò ní nawọ́ sí mi kí n nasẹ̀ o ò ní gbà pé kò sẹ́ni tó lè ṣe àtẹ̀mí kí n wá ní ìní ṣe gbogbo tí kálukú ń fọkàn sọ́dọ̀ ọlọ́run pé àfún ló lè ṣeun ẹ̀rí yóò ṣe pẹ̀lú ògbó ọlọ́run àwa ní two thousand naira lọ́wọ́ àwọn wò pé ọlọ́run dákun bá ní ṣe ilé ọlọ́run kó mọ̀ rí wúruwúru sàárè wa rèé gbogbo ilé tí kálukú kọ́ ọ̀hún tọ́ ọ̀hún halẹ̀ wọn ó gbé ọkọ̀ ńbẹ wọn ò ní sí ọ́ bí ọ́dà ìwọ́n tó tẹ̀ jẹ́ pélé wọn ó tún sí ọ sí n ò lè sọ síbi tí ó wúlò lọ́la wọn á ní ẹmọ gbẹ síbẹ̀ alẹ́ lọ́jọ́ iwájú ṣọ́ọ̀bù lè ṣe kọ́ bẹ̀rù tàbí bọ́ngálò ìwọ ló sì nílé rẹ o kókúndé wọn gbé ọlọ tẹ níbi tó yẹ pé ó ti máa soríire pẹ̀lú àwọn òkú tó wà ń bẹ̀ téèyàn bá jẹ́ tọ́ọ̀gì tó tó àwọn èèyàn kan ní sọ fún mi pé àwọn yìí máa wù àwọn káwọn lọ rẹ́ǹtì lé síbi tí àgbàlagbà tọ́ọ̀gì bá wà wọ́n ní kí ló dé wọ́n ní wọn ò nídìí ọdẹ ń bẹ̀ wọ́n láwọn olè ò ní débẹ̀ téèyàn bá lé ń jọlá tọ́ọ̀gì èèyàn wà á ní jọlá ẹni tó kírun kú iṣẹ́ tá à ń wí yìí obìnrin mi ń bẹ tó gbọ́ ẹ̀ tó kú o tí ẹ lọ o ọmọ mi ń bẹ tó tọ́jú òbí rẹ̀ tó kú sáájú òbí wọn tí ẹ lọ ọkọ mi ń bẹ tí nǹkan kan ò ju lọ o tí ẹ lọ o wọ́n ti wá sí wọ́n bẹ̀ tí oníyàwó àbá o ìwọ o ṣùgbọ́n wọ́n ti gbé ọlọ́bì àwọn tí wọ́n tọ́jú wọ́n wá lọ ibi tọ́yẹ́ pé ànábì níta bá débẹ̀ ká sọ wípé sàlámù alaykum gbogbo ẹ̀yin tá a jọ jẹ yẹn jàbàlà wọ́sọ lòdè rí tẹ́yìn tí wàá wà nù yẹ̀pẹ̀ ọlọ́run yọba sànú yín ọlọ́run ọkẹ́ yín o àwa náà ń bọ̀ àpadà dàbí yín o àdúrà yẹn wọ́n sì pín fún wọn ìkẹ́nu àwọn òkú ìkẹ́nu sàbẹ̀ wà lálàrí ìkẹ́nu àwọn òkú wọ́n sọ pé ó ní òun fi ọlọ́run ọba búra òkú yẹn wá ń sọ fún pé òun fi ọlọ́run ọba búra àdáyà kùn tààtì náà àwọn tẹ́ ẹ̀ máa fi ránṣẹ́ sí alẹ́bùn ládùúgbò àwọn ó ń dọ́dọ̀ wa yín kílẹ̀ rẹ péré gan ọ ti ń tàjìká kẹ̀ ẹ́ ní àdúrà àdúrà yín sọ̀rọ̀ àdúrà tí o lè ṣe fóòkù tí ọba ní ìsìn àti irú sàárà àdàyàkùn tààtì nà òkú yẹn wá sọ fún sábẹ́ pé wàláì sàárà tẹ́ ẹ̀ máa fi àwọn intẹ̀ fi ránṣẹ́ sí àńdọ́dọ̀ wa o alatọ́sítìn wọ́n ń gbé sínú tírè báyìí mi ń dáàbìn góòdì ni wọ́n fi tí wọ́n fi gbé tí wọ́n fi gbé ọlọ́ndàkùn bá ṣàánú àwọn òkú wa ọlọ́ndàkùn jẹ́mi ọlọ́nba kẹwọn ọlọ́nba gẹ̀wọ̀n ọlọ́nba yáfihàn tàbí ẹni rè kọ́ ládàá rẹ̀ mọ́ bàbá mi àbí mo kún mọ́sáàsì ló kọ́ bàbá mi àbí ló kọ́ ìyá mi àbí mo ràgé àbí mo tọ́jú ọmọ òrukàn ìkẹ́ǹkẹ́ yẹn ọ wá ní tààtì náà àdáyàkùn tààtì àwọn tẹ̀ ń fi ránṣẹ́ ń dọ́dọ̀ wa o alatọ́ṣe yogata bil harir wọ́n wàá fi ilàlá njẹ́ wàá fi ń bò tó jẹ́ tí wọ́n fi bò ní fi ń bò aṣọ aláàrí ni ọmọ rẹ ti ń bẹ láyé bí o ti nẹ́fìlà lónìí rẹ gbà ọmọ rẹ ti lọ kọ́ mọ́sálásí rẹ gbà ọmọ rẹ gbẹ́kànga lókọ̀ rẹ gbà ọmọ rẹ ọ̀la ọ̀nà lókọ̀ rẹ gbà ọmọ rẹ tọ́jú àwọn okó lókọ rẹ gbà ọmọ rẹ tọ́jú àwọn ọmọ òrukàn lókọ rẹ ọmọ rẹ àwọn èèyàn lẹ kèé sàmìlà tẹ̀síọ̀n ǹjẹ́ olóòkú tí wọ́n bọ̀ sí wọ́n sí ibà wọn olówó ló pè ebó ebó ń ebó ń kájọ ni ìṣe wọn ṣe tààrà abẹ tí ò ní jẹ ìyẹn máa ṣe tààrà tí ó mú síbi tí ọmọ fi jàmàlà rẹ tí ó sì o so àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run jáde ní ìjànù ìjànù ìgbà níbo táwọn bàbá yẹn làbá bá àwọn méjì kan lẹ́nu ọ̀nà ń bì ní bá mú báyìí lọ ní bá mú ìwé lọ àwọn tàlélẹ̀ yìí o torí iṣẹ́ táwa gbé lọ́wọ́ yìí gbogbo gbàlà a máa retí àánú ọlọ́run gbogbo gbàlà a máa retí ààbò látọ̀dọ̀ ọlọ́run àmọ́ gbogbo gbàlà a máa retí àtáàkì látọ̀dọ̀ ẹ̀yin èèyàn ah, bóyá àwọn oníwèé lé ló dé òun kò kú sí ní tẹ́ẹ̀lẹ́dẹ́wò bẹ́ẹ̀ lómi bá mọ̀nà tó lè gbà tí mọ́sáàsì òfin ní jẹ́ ibi tó ti ń sin ọmọ ó lè gbà ọlọ́ni ọ̀gbà fún yes eh. náà yé náà ní mùnàfíkì eh, mùnàfíkì tí ń wò pé ọlọ́run ṣe lè ṣe báwò kéèyàn máa sọ pé ọlọ́run ṣe lè ṣe báwò kò séjọ́ màá rẹ wọ́n fọ́ màá rẹ lè kéwù àbójọ ni màá bẹ̀rẹ̀ sóòjọ́ lóore bẹ̀rẹ̀ wọ́n ní wọ́n yan alágbájá gómìnà ṣé òòjọ́ tí wọ́n fẹ́ yan gómìnà náà lọ lọ sùkúù lọ́kàwé lọ́gba sàtífíkẹ́ẹ̀tì so ṣùgbọ́n gbogbo nǹkan làwọn máa retí so ní ló fi jẹ́ pé àṣẹ dẹ́rùbà gbogbo wọn náà wọn náà tí kálukú ń bá nílẹ̀mí kó lọ kó dànù àṣẹ dẹ́rùbà làwọn kà wọ́n lẹ́nu ọ̀nà ẹ dákun bolẹ̀ ń tiwa o wọ́n bá ní ẹ̀rú ọlọ́nkan ló ní káwọn wá ṣe quotation bí ṣe kọ́ mọ́ṣáláṣí ah wọn ò kùn ní hàn tinúdà yìí mọ́lá fẹ́ kùn wọ́n ní hàn àwọn alámọ̀mú kọ́lọ̀ wọ́n ní hàn ọmọ ìnúrú àdàtà fẹ́ lò wọ́n ní kò sí nǹkan kẹsà ẹjọ́ wọn kọ́ nàbàkọ́ lọ níjà àmọ́ ńgbòdì làárọ̀ a bá ru ọ̀dà tá owó ah, ah. pé two thousand ní àti ìnílọ́wọ́ kọ́ máa jẹ́ pé bá máa san gbèsè o wọ́n ní mo tiẹ̀ fẹ́ ká wàláyì ẹyọ ẹnìkan ṣoṣo ló kọ́ mọ́ṣáláṣí báyìí tinú tìta yìí ẹyọ ẹnìkan ṣoṣo ló kù pé ẹ̀yin ọ̀la máa dáwó ọlọ́run ṣe bẹ́ẹ̀ fẹ́ mi ọlọ́run ṣe bẹ́ẹ̀ fẹ́ lómi yìí náà ẹ̀ lè ṣe ẹ̀ lè nà ni wàláyì ẹyọ ẹnìkan ṣoṣo ló ní wọn ó kún báwọn tinú tìta ah, làwọn kan làwọn ní alùpùpù là bọ̀lẹ̀ báyìí tó kókòndé wàláyì bí ṣe jẹ́ mọ́ sọ fún yàn. bá ní ẹnìkan mà ti ṣètò bí wọ́n ṣe kún ó a àwọn ní nídìí fáànù wa ni ẹnìkan gbogbo fáànù méjèèjì láì wá wà láì ẹnìkan ẹ̀yọ kọ̀ọ̀kan fáànù yìí wọ́n ní ten thousand àbí nǹkan èyí tẹ́ bá mọ̀ ní ló rẹ̀ síbẹ̀ o ẹyọ ẹnìkan ṣoṣo ló kó gbogbo fáànù méjèèjì láì wá tá a tiẹ̀ sọ̀rọ̀ pé ká máa dáwó ọba kó wa a lẹ́nìkan náà bá dé lọ́wọ́ ní nìkẹ́ni àwọn náà pupapupa wọn máa mọ ooru gan fún rẹ̀ lọ́tọ̀ ẹ̀yọ ẹnìkan oṣù lọ́ra àwọn náà funfunfun ìmẹ́wàá lọ́ra ó kéré ẹ̀rí sàlá àkùbárù ó kéré nù bàbá rẹ̀ kárì bàbá rẹ̀ ní kò kéré o iná tọ́jà pé ọkàn six hundred naira bí nǹkan ní abẹ́ ẹ̀kọ́ ni seven hundred ẹnìkan wá ara mẹ́wàá ah ìtó nínú ẹ eh, ẹ eh, gbọ́ ni jama ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ mọ tí ẹ eh, mọ tọpọlọpọ òfin ní rọnà lọ ni anabi Sulaiman ọwọ ìlú kan gbàtò dé ìlú yẹn wọn wá gbà lálejò bí kápá fẹ́ gba ìmáàmù wa lálejò afẹ́ gba baálẹ̀ lálejò afẹ́ gba gómìnà lálejò sẹmọ bẹyìn ó ṣe palẹ̀ mọ́tò wọn afẹ́ gba Sulaiman lálejò kálukú wa ń gbé nǹkan ńláńlá wa ẹlòmíì gbé ẹsìn wa ẹlòmíì gbé ẹran wa ẹlòmíì gbé kíníkà wa kankan ah Baba àgbẹ̀ kan wá ń bẹ nínú ìlú òun náà gbọ́ pé wọ́n ní wọ́n fẹ́ gba Sulaiman lálejò ní ìlú yìí o ẹ̀yìn ẹ̀yìn wọn bá lálejò ní kálukú bá ní o lọ́ba mú ọkà bàbà mẹ́wàá oró mẹ́wàá ebi tó nínú lọ́ba kó lọ ṣùgbọ́n gbòdó ju agbo tó ní táwọn èèyàn ń gbé lọ pé ọ̀ ngbèyàn ta ló tún kùtọ̀ fẹ́ fọ́ka ní nǹkan o ngbèyàn wáyà ọlọ́run arán mọ̀lẹ́kà lọ bá sulemani kí sulemani gbogbo tí a kó fún ọ̀hún ẹ̀bùn ni mo sì fàṣẹ sí ṣùgbọ́n tí n fi gbà tí ó sì fi lágbàríkà fún àtàwọn tó ṣe ni pé béèrè ẹnìkan ń bẹ nínú àwọn èèyàn tó dúró òun ẹrú mi ni wọ́n fẹ́ ṣe èmi ni ìfún kápá ju kó rọ ọkà bàbà mẹ́wàá níbẹ̀ lọ́ọ́ rẹ̀ ti lè gbà gbogbo tí fún ọ ọlọ́run nígbà làbí sọ wá ní bẹ́ẹ̀ ṣe ṣe fún mi nílùú inú mi dùn ṣùgbọ́n mo wá fẹ́ ká ẹ ṣe kankan fún mi ṣe é ṣe wọ́lá ṣe é ẹ̀yìn ṣe wọ́lá ṣe mo ní ìdí kóró ọkà bàbà mẹ́wàá gbogbo kálukú máa wò pé kóró ọkà bàbà mẹ́wàá kí ni èèyàn ń wá dà àgbẹ̀ kan bá jáde ó ní mo ní à gbogbo nǹkan yòókù àwọn èèyàn ń gbà àwọn mínísítà ní ń gbà ànábì sọ̀rọ̀ mọ́ lónìí ẹ̀ ẹ̀ kọ́ mọ́ gbà à nǹkan gẹ́ lọ́pàtàkì

kóró ọkà bàbà kan bai lẹ̀ báyìí wa kọ̀nfàmù Suratul Baqara ó ní ẹ̀mú kóró ọkà bàbà kan báyìí báyìí yọ báyìí siri mẹ́wàá wàá yọ lára siri kọ̀ọ̀kan yín wàá tó ọgọ́rùn ọgọ́rùn mọ́ bóló ti wá irú ẹyọ a gẹ́gẹ́ yìí torí ọlọ́run kí la so sẹ́yìn náà rí a nígbà ẹgbẹ́ ẹnìkan ló kunlẹ̀ ní Allahu Akbar ẹnìkan ló ra gbọ́fà Allahu Akbar ẹnìkan ló kó gílò ẹ má ṣe bá ọmọ kò dáa kò sí sára tó kéré àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹrú ọlọ́run tó ń ṣe nǹkan náà ẹrú ọlọ́run kan kọjá lọ wá rí pé ń kó ní à ah, ẹ rọwọ́ tíá náà só ti wí bẹ́ẹ̀ náà ọlọ́run ti kọ́kọ́ rẹ̀ náà sínú olóríire báwọn gbogbo àná làwà sóríire gbogbo wa ṣe débi àárí pé ó dùn mọ́ wa bẹ́ẹ̀ kọ́ ìtọ́wá kàn ẹ rí i pé slow la fi àwọn fáànù sí jẹnẹrétọ̀ tá à ń lò agbára rẹ̀ ò gbé a sí fáànù mẹ́fà péré lánàá jẹnẹrétọ̀ ìmọ̀ pé jẹnẹrétọ̀ máa wúkọ́ àsìkò tí ń tọ́lọ ń dá tí ọ̀dá ń tójú lọ ṣé má halẹ̀ o gbogbo tó bá rí ọjẹ́ ń tójú ọlọ́ ń bẹ o a rò pé jẹnẹrétọ̀ a rò pé pẹ́ńpẹ́ ni ṣé ẹni la bá sí mẹ́fà hmm. àti jẹnẹrétọ̀ máa wúkọ́ bí èèyàn ṣe máa wúkọ́ lórí gbàkan gbàkan ah kí la dé àbẹ́pọ̀ ni wọ́n lé kókún bẹ́ẹ̀ ọkàn ọkàn tó jùlọ ni àwa ni tó bá rí bẹ́ẹ̀ pẹ̀lú ògbọ́rọ̀ lónìí náà lára jẹnẹrétọ̀ fún mọ́sálásí inṣàlá lónìí náà ni nígbà tẹ mọ́sálásí bó ṣe tó yìí ẹyọ ẹnìkan sọlọ́kọ obìnrin ni wàláì ẹyọ ẹnìkan sọlọ́kọ obìnrin ni kódà ọ̀rọ̀ sì wá pé tẹ́ ẹ̀ bá ti lè kọ́ láàrin ọ̀sẹ̀ méjì yìí lọ́wọ́ sí à àníkíní ń ṣe ṣé gbogbo nǹkan wà lẹ́ oníwà lẹ́ làbá ń tò mọ́ tútù la kùn nígbà náà ẹ yóò obìnrin kan so lẹ́nìkan so náà tó wá kùn yìí lẹ́nìkan so tó kó fáànù sí i lẹ́nìkan so tó ra bọ́ọ̀bù yìí à gbogbo àwọn ara jẹrẹtọ̀ tì àárà lónìí ẹnìkan wá wá látàbújá má lànà wa ó ní ọmọ wa ọ wá wá látàbújá ọ wá gbọ́ ó ní kílókù lára mọ́sálásì a ní jẹnẹrétọ̀ ni ó ní èlò ni wọ́n ní wọ́n ní eighty five thousand àbí nǹkan lè tọ́ ẹ pé mọ́sálásì nìkan ó sì fún five thousand in bala a niwa bai ina ba su labari abin da ka yi ka san duk abin da kana gani wani ne ya ba mu kudin da mun yi da shi amma yanzu ya saura janareto ba mu da shi kuma janareto da muna amfani da shi bai da karfi karfi ya baranin gebe janareto wanda muna amfani da shi ba shi da karfi muna so mu siya janareto yau ka riga ka ba mu dubu biyar cikin dubu tamanin da biyar kudi generator nan tamanin da biyar ne 85,000 naira ni wakwa generator ha saura dubu tamanin dubu tamanin lórí pé mo ti mọ̀ yín ẹ sàlọ ni fifty fifty naira 50 fifty ṣé jẹ́mọ̀ ẹ wò ó ké sáwà dáhùn ara ó túbọ̀ náà ni o ṣe rí fifty fifty naira ẹ kúkú mọ̀ pé èyí tá a bá sẹ́kù fún tí ó kù yín náà.